ẹ̀ṣẹ̀ tí ẹ̀gbọ́n ẹ̀ ṣẹ̀ tó fi fíìmù pé aláǹgbá ni mo fi dá sí ìyá fún no ó fẹ́ fún wárápá mi. ó wà nínú ẹgbẹ́ kan bí ẹgbẹ́ òkùnkùn tó ń fi ẹgbẹ́ yẹn wọ́n fi ń dànù ìdílé yìí fi ń dà láàmú. ẹ wo fún bàtà ṣe yìí nǹkan tó máa fojú yín nínú ilé yìí ẹ ń gbà ẹ máa mọ̀ pé iná àbúrò kan ṣe ti gbọ́. ìdààmú ipò lápọ̀jù onílé ọlá. Me understand gbogbo cat and dog ten ṣe Me understand gbogbo ìjà tó kọ̀ déédéé dé tẹ̀ bẹ̀rẹ̀ sí ní fa oríṣiríṣi be careful. Ah! ẹ má jáde òru ẹ dẹ̀ máa tètè wọlé. kó bá díẹ̀ kó lọ ní àwọn ìjọ àtẹjọ́ ṣòṣì ẹ̀kọ́ rẹ̀. ṣé fẹ́ máa disgrace mi lójú àwọn ọ̀rẹ́ mi báyìí. o lè lé wọn òun ṣe é sí. bí mo ṣe ń gbàdúrà yẹn gẹ́gẹ́ bí ohun tí a fi hàn mí agbára èṣù ó wà nínú ìdílé yín